alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi wada'a shurutan litta'addudi ọba tí ó gbé òfin lẹ̀ ó sì gbé kọ̀ǹdíṣàn lẹ̀ ọlọ́run gbé òfin lẹ̀ fẹ́ni tó fẹ́ ṣèyàwó kejì abikẹta abikẹrin ọba tó gbófin lẹ̀ torí kí wọ́n bá ní sọ̀rọ̀ kí lè wọ́n bá dàrú ọba náà ó yẹ ká dúpẹ́ fún wassalatu wassalamu ala nabiyyina muhammadin àánú ọlọ́run ètò ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi wa asahabihi kọ́bọ̀ àwọn ará ilé pátá àti gbogbo àwọn sahaba ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú lérí ìfẹ́yàwó ju ẹ̀yà ọ̀kan lọ nínú ẹ̀sìn islamu tàwáwọ̀ ẹ̀ ìtàfẹ́ gbéyàwó lẹ́ni òun náà ní tààdùdì àwọn òfin ọba tó gbé kalẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ fẹ́yàwó jẹyọ ọ̀kan lọ ọ̀fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ọ̀fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kẹta ọ̀fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀sìn gbọ́ láàyè àmọ́ lófin kì í sí pé ọkàn ronú pé ọ̀fẹ́ ṣe ó sì máa ṣe ọkọ̀kọ́ wo àwọn òfin ọlọ́run lérí ẹ̀ tọ́lọ́n gbé kalẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣe ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin al-Islam ẹ̀sìn wáyé ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn islam yìí ẹ̀sìn àlàáfíà ni gbogbo ẹni tí ó bá ti gba islam tí sì ń sí islam mọ́ sí ní kò ṣe yóò máa lálàáfíà nínú ẹ̀mí yóò máa lálàáfíà nínú ara ìfẹ́yàwó ju ẹyọ kan lọ lágbàńlá ayé àwọn ọmọ èèyàn lẹ́nìí àti lárúbáwá àtàwátá jẹ́ elédèkedè àtàwátá jẹ́ yorùbá àti gbogbo àwọn elédè míì náà a rí pọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ṣẹlẹ̀ láwọn alẹ́ tí wọ́n níyàwó méjì mẹ́ta mẹ́rin ìjọ́nà ọba aláà tó fi sínú islam ọlọ́wọ́n ọba aláà ó fẹ́ wàhálà fún wa ni sọ́fẹ́ fìtínà fún wa ni sọ́lọ́ ń sàbòsí fóbìnrin ni kò rí bẹ́ẹ̀ dáadáa lọ́lọ́wọ́n ọba ṣe fóbìnrin pẹ̀lú polygamy dáadáa lọ́lọ́wọ́n ọba ní fún ọkùnrin tó fẹ́ síyàwó méjì mẹ́ta mẹ́rin ẹ̀rọ miami inú ẹ̀sìn wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa pariwo wípé àà ah, ilé olórogún àà ah, ilé olórogún àìmọ̀kan àìmọ̀kan nípa ẹ̀sìn ọlọ́run lọ́jẹ́ kí èèyàn máa sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah ó dìde sọ fún wa yí pé níta bá ti bá nu kùráhùn oríire lábàá ń bẹ̀ tá a bá ṣe ọlọ́run ò sí káfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin kò sí ní dandan gbọ̀n pé ẹ má ṣe àmọ́gbà wá láàyè ìgbà láàyè wà fẹ́ni tó bá ní bùkátà sí ó sì lágbára lérí ẹ̀ ọlọ́run sọ nínú Al-Qur'an Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní tọ́ha aláfẹ́ méjèèjì ni kò sẹ́ni ọmọ tó máa rẹ̀ lẹ́yìn ọlọ́ ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run ọba ní àṣọ kùrán kalẹ̀ nítorí kẹ́ẹ̀lì bá rádánwò gbogbo tó wà ní kùrán pátá àṣọ kalẹ̀ fún yín torí kẹ́ẹ̀lì bá sórí ibú àṣọ kalẹ̀ fún yín torí kẹ́ẹ̀lì bá sórí rèé ayé alákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́kejì lọ́lọ́wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ nínú sọ́rọ́tù tọ́ha Quran 20 bẹ̀rẹ̀ lọ́wọ́n ti ń jí ó yẹ wáyé pé wọ́n bá ti sí Quran gbogbo ntọ́lọ́n bá ti lóun gbọ́ torí kò lè bá sóríire ni ọlọ́run òfin kankan sínú Quran tí ó wà jẹ́ sábàbí orí burúkú àbí wàhálà fún wọn nínú gbèsè ayé wa àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọ́n ń fẹ́yàwó méjì wọ́n ń fẹ́yàwó mẹ́ta wọ́n ń fẹ́yàwó mẹ́rin wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá sì lẹ́kọ̀ọ́ nípa nǹkan nǹkan wọn máa dàrú mọ́ yàn lọ́wọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ nípa mọ́tò wíwà ẹ bá gbé mọ́tò fún yóò bà mọ́tò jẹ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ nípa ilé kíkàn ẹ bá gbélé fún yóò sì lé kàn ẹni tí ò bá ní ẹ̀kọ́ nípa ilé kíkọ́ ẹ bá gbélé kíkọ́ fún yóò sì lé kọ́ ẹni tí ò bá ní ẹ̀kọ́ tí ó sì mọ àwọn òfin tọ́lọ́wọ́n ọba àlá tó gbé kalẹ̀ fẹ́ni tó fẹ́ ṣèyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ rẹ̀ yóò ṣe létò bọ́bá ti wá ṣe létò àwọn yóò wá rò pé láìfin yẹn ara islam ló wà kò sí lára islam ara àwọn tí wọ́n ń ṣe ní láìfin yẹn wà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ ṣe ìyàwó méjì mẹ́ta mẹ́rin yóò dáa kí wọ́n wọlé kéwú kí wọ́n lè bá wọn àfa kí wọ́n ṣàlàyé tọ́lọ̀ ń sọ kí wọ́n tó tẹ̀rí sí kí wọ́n tó tara bọ̀ nítorí pé àwọn obìnrin wọn yìí fẹ́ pé méjì nílé ọkọ wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn yìí fẹ́ kí ọmọ àwọn ó ní ìyàwó míì lọ́dọ̀ ọkọ ẹ̀ yàtọ̀ sọ́mọ wọn nínú àwọn òfin tọ́lọ́wọ́n bá wá gbé kalẹ̀ fẹ́ni tó bá fẹ́ sí ìyàwó méjì tó jẹ́ pé òfin náà tó bá ti mójútó ilé ìrún tò polygamy tó ń ṣe yẹn ìfẹ́yàwó ju méjì lọ àbí mẹ́ta lọ èyí tó ń ṣe yẹn ọlọ́run ó fi gbádùn àti oríire síbẹ̀ fún àtàwọn ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni jọba fẹ́yàwó kejì kọ́wà pọ̀ rẹ̀ dáadáa kò rí pé al-qudratul maliyya agbára níná owó wà lọ́wọ́ ẹ̀ nítorí pé obìnrin bùkátà ni ọlọ́wọ́ bá ní wal yasta'fif alladhina la yajiduna nikaha ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n lágbára ti ṣe nìkáà wọn lágbára láti fẹ́yàwó bóyá ìyàwó kìíní àbí kejì àbí kẹta àbí kẹrin agbára ògbé ìwọ́n náà máa ti ń wọlé ọmọ tó ń rí òṣèmọ̀yẹ tó ń gbà lóṣù ọlọ́wọ́n bá láwọn ti pa àwọn ògbé ọlọ́wọ́n bá ní wọ́n lè yẹ star afif kí wọ́n rọ́jú sọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ báyìí ọlọ́wọ́n ní wọ́n lè yẹ star afif ọlọ́wọ́n ní kí wọ́n rọ́jú hátà sórí òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ yìí bọ́ bá ti dá kọjá torí wọ́n sáfẹ́ ṣe náà ni kò sì ságbára ìyàwó alákọ̀ọ́kọ́ gan-an ibi <clears throat> ń parí sótọ́lá irúfin tọ́lọ̀ ń sọ inú kọ̀ráyìn ọkàn wàhálà ara ti ń da polygamy rú ni ọ̀pọ̀lọpọ̀ lágbára kó tó ti rí bọ̀ ọlọ́run sọ eléyìí fún ọ bóyá kọ́ lọ lè wò nínú kọ̀ráyìn kọ̀ráyìn 24 ayat 33 sọ́rọ̀tò nọ́ọ̀rù ìbẹ̀lẹ̀ ọlọ́run ti là á mọ́lẹ̀ yìí pé yọba sọ lápò rẹ̀ tó fi fún wọn lóúnjẹ tó fi fún wọn láṣọ tó fi gbálé fún wọn ìyàwó kọ̀ọ̀kan ó sì gbọ́dọ̀ dá nílé kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ dá ní yàrá kọ̀ọ̀kan ó kéré parí ó gbọ́dọ̀ kó yàwó méjì sínú yàrá kan o anábì ni mọ́lẹ̀ sàtọ́ àmì kọ̀mọ̀lẹ́bá ẹ̀ta falyatazawwaj anábì ni gbogbo ẹni tí ti lágbára nínú yín ìsàtọ́ à fílù mádì ni tó ti lágbára kìí sẹni tí ó padà lágbára èyí padà lágbára èyí fífẹ́yàwó mọ́ni sọ̀tọ̀ àmínkùn lè bá àtàfẹ́lẹ̀ yẹn dọ̀dọ̀ wọ̀d alábìnrin tó bá lágbára nínú yín agbára tara àti agbára nínú owó alábìnrin kò lè fẹ́yàwó alábìnrin tó wà ti sagbára alábìnrin má fẹ́yàwó wọ́n bá dá súnà yìí kọjá ó ṣe wù kí ìbádà rẹ̀ tó àọ́kàn dín mú ẹlẹ́ẹ̀kejì al-qudratul badaniyya ó wọ àláfíà ara rẹ̀ ó rí pé ó ní agbára àláfíà ara léyìí tó máa fi bá wọn láṣepọ̀ tó fi máa satisfy wọn anabi sallallahu alayhi wa sallam anabi ni man istata'a minkum al-ba'ata falyatazawwaj anabi lẹ́yìn tó bá ní báà òun kò fẹ́yàwó ní tí wọ́n pè ń báà òun náà ni ìnáwó àti agbára ara agbára àláfíà ara wọ́n náà rí pọ̀ lálàáfíà àláfíà òtún ọlá ọwá ní ọ́sàtì náà ni bàbá wa dá wò tán ọwọ́ wa ní pípa rẹ̀ ọ̀ka mọ́ ọwọ́ àwọ̀ wàhálà wọ́n mọ̀ wá pẹ́sìn ẹ̀sìn kọ́ wò ìwọ lọ lè dá òfin ọlọ́run kọjá ẹlẹ́kẹta àyẹ̀kúnà kọ́dìrọ̀ ní alẹ́ àdìlí alẹ́mùsítàtà déédéé yìí ti pàkà déédéé yìí ti pàkà tọ́lọ́mọba Allah tó sọ fún wa yìí pé àgbọ̀dọ̀ má ṣe déédéé ń bẹ̀ tó ní ma fi kankan kan tó ní ma ṣàbòsí fún kan láàrin wọn tó bá ti ma pé ó lágbára láti ṣe déédéé filikọ́sù níbi àwọn nǹkan tọ́lọ́mọba Allah ní kò pín láàrin wọn ó gbọ́dọ̀ jẹ́ déédéé àsìkò tó ọmọ sùn lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wọn jọ́kọ̀ọ̀kan jọ́kọ̀ọ̀kan jọ́ méjì jọ́ méjì kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ dí ó sì gbọ́dọ̀ sàbòsífẹ́ nìkankan láàrin wọn ọmọ fún gbogbo olóúnjẹ ìròúnjẹ kan ọmọ arasọ kan fún wọn ọmọ arabàtà kan fún wọn tí wọ́n bá láwọn nídìí kankan gbogbo náà lọ rà fún eléyìí ọlọ́run bí ibi sọ pé fàyín khiftum alla ta'dilu táyà bá ń jẹ táyà ń pa ayín pé ṣe lè ṣe déédéé láàrin wọn báyìí fọwọ́ àìdá ọlọ́wọ́n bá ní ẹjọ́ mọ́lẹ́yọ̀ kan ìyàwó kan ti tó ọ sọ àmọ́ pé tó bá ti lẹ́yọ̀ ọ̀kan kò sí wàhálà ní tó bá ti fún náà ni àmọ́ tó bá ti pé méjì à ní tó bá fẹ́ nìkan dandan ni kò fẹ́ ní kejì tó bá pé mẹ́ta wọ́n pé mẹ́rin ní tó fún wọn gbogbo pátá lọ́gbọ̀dọ̀ sí déédéé láàrin wọn sọ́ọ̀tù nìsa àkùrà fọ́ ayẹlẹ́ kẹta sọgbọ́n tó lọ́wọ́ wa láǹsọ báyìí kí ẹ ti pé jí láàárọ̀ kùtù ọkàn ní ìwọ́fẹ́fẹ́ yàwó ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa nínú àwọn ìdájọ́ ẹ̀sìn wa fẹ́ni tó bá fẹ́ ọmọge ọ̀fẹ́ ọmọge lérí ìyàwó tó wà nílé tó ń jáde lébọ̀ ìjọba ti gbéra yín wọlé ó lójọ́ méje lọ́dọ̀ ọmọge yẹn jọ́ méje lẹ́yìn jọ́ méje ọ̀sẹ̀ máa pín oorun láàrin àwọn tó kù tó bá jẹ́ pé adélébọ̀ òun náà lọ bá fẹ́ lérí ọmọge sórí adélébọ̀ yẹn jọ́ mẹ́ta ńlọ́ọ̀lò lọ́dọ̀ ti tiẹ̀ lẹ́yìn jọ mẹ́ta yẹ ọmọ wa pin òun láàrin àwọn yòókù jọ méjì jọ méjì jọ mẹ́ta jọ mẹ́ta jọ kọ̀ọ̀kan èyí tí pààrẹ bá ti ká mbẹ̀ wàlẹ̀ adìlú mustapha ẹ̀rí déédéé yìí tí pa ọ̀ká ọlọ́run bá là ó ní ipa yín ò lè ká yẹn kò sọ́kọ̀ ìyàwó kan tó lè ṣe déédéé yẹn ó náà ní déédéé nínú almahabba wọlìjìmá déédéé nínú ìfẹ́ àti ìbálò nítorí pé ìfẹ́ ọlọ́run ń darí ẹ̀ ìbálò ọlọ́ni ma mú agbára wa lásìkò tó bá wù ó lè ṣe déédé láàrin yẹn ọlọ́wọ́n bá ní walam tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ọlọ́wọ́n bá ní ẹ̀ lè ṣe déédé yẹn o kò sí bẹ́ẹ̀ sí lè gbìyànjú tó nítorí pé ọkọjá agbára ti tìyín ṣọ́tún nìsa Qur'an 4 àyà 129 lóbìnrin ní máa ń sọ pé ṣé bákan ló ṣe nífẹ̀ẹ́ wa sọ lẹ́yìn náà agbára àsepọ̀ lẹ́ni àbọ́là ọlọ́run ọba Allah ni mo mú wa lásìkò tó bá wò nídìí bẹ́ẹ̀ kò sí déédéé nù yẹn ò lè ṣe déédéé mẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́gbìyànjú àti ṣe déédéé gan kò lè rọrùn fún yín láti ṣe déédéé àmọ́ ò ní fìfẹ́ hàn ò ní máa fìfẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ò máa fi hàn nígbà wọn bí ojú sálá Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ayo nasa ahabu ilayk wọn ni ta ló nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àwọn èèyàn anabi Aisha ni o anabi Aisha ni o Aisha jẹ́ kan náà àwọn ìyàwó ẹ̀ àmọ́tà náà bí bá ń pín ìpín ayé fún wọn eh, àti oorun pínpín déédéé ní máa ń ṣe láàrin gbogbo wọn ẹ̀yọ́ màyá mi ọ̀rọ̀ mi ọlọ́ni fada tẹ́mi ìlú kúlẹ̀lẹ́mọ́ ìlú fada dàrú ha kẹlẹ́mọ́ alákà ọlọ́wọ́n bá ní mápa ìyálẹ́tì ìyàwó tó ní ìbọ́jú ìyàbọ̀ tẹ́jọ́ ń bá bọ̀ nígbà wá fẹ́ yàwó mi ọwá pa òun tì ọbẹ̀rẹ̀ sí jà oníjowó bí ọba àti ìwà dáadáa àti sùúrù ló fi bá lò sọ́tún nìsá Qur'an 4 àyà 129 tọ́lọ́wọ́n bá ti sọ pé má pa ìyàwó kan tí ó kọ̀ wá fi síbi kan ó padà ní problem tó bá lè fi síbi kan ó ní problem ọ̀yà zima aṣọ tó ti wọ̀ tó ti wọ̀ tó ti gbó ọwá sóbìnrin daṣọ tó gbó tá a fi kọ́ ọwá ní tuntun lọ́mọ wọ káàkiri ó ní problem tó bá ní problem àfikọ́ gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam ànábì àtẹwọ́sọ ànábì à ní aláhùnmá ìwọ ọlọ́run hátà kọ́sùmí fíìmà amlè eléyìí ní ìpín tó oníkínpín fún wọn o mo sì ti ṣe déédé láàrin gbogbo wọn gbogbo wọn ni mo fún yàrá gbogbo wọn ni mo fún lóúnjẹ gbogbo wọn ni mo fún láṣọ ẹ̀ ń pín ọrùn láàrin wọn o fàlẹ́ àtẹlómù ní fíìmà tẹ́mùlẹ́kù wọlé amlè wọ́n wá gbá mi mú wọ́n fi yàjẹ́ mi lérí èyí tó jẹ́ pé ìwọ̀n lóníkàpá lérí ẹ̀ èyí nìfẹ́ èmi ò ní ká parí rí yẹ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ miami á tún máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run bá di ọ̀ràn àyàn gbogbo àwọn obìnrin lé ọlọ́run ká pàdé ẹ̀yin méjì ni ẹ̀yin mẹ́ta ni ẹ̀yin mẹ́rin ni kádàrà ti yín nù sórí gba kádàrà lọ́wọ́ àgbà gbogbo ayé náà ní ń bẹ nínú wọ́n fẹ́ wọ́n náà léèyàn ọ̀gbọ́dọ̀ wá gbìyànjú kó ní ọ̀fẹ́ lé gbogbo wọn kó lé kí wọ́n lè bá jòkó síbẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sí wá lólórí rẹ̀ bàbá tí ń practice Islam mọ́tò ní ká ṣe àní ní problem ilé wa kọ́lọ́mọ́jọ́ dàrú wassalamu alaikum warahmatullahi wabarakatuh